cause my papa no be Dangote but ó ti yí padà ó ti di but my papa be Dangote ọ̀hádéleke ọmọlọ́mọ ó jàre nìyẹn Tẹ́níọlá Dangote la máa máa pè ń sìn ẹ orí abala bó ṣe ń lọ lórí entertainment la wà yìí amálejò kan wá sórí ètò lẹ́ni àlejò wa MC Rapture adẹ́rìn-pòṣónú ẹ sáré sorúkọ yín fáwọn aráalé orúkọ mi ni Salami Bashiru MC Rapture ló máa ń pè mí tí bá pààyàn lẹ́rìn tó bá rẹ́rìn à ó wọgbó lọ ni ah. ibi bala wà ni wọ́n máa ń ya wèrè ni o tó bá ya wèrè o lè blow ni o so ibi bala wà á fẹ́ ya wèrè káwa náà blow Abi. ẹ káàbọ̀ sórí ètò bó ṣe ń lọ náà ṣì lè tò a máa máa mu ní mẹ̀lọ́mẹ̀lọ́ àlejò pàtàkì tá a gbé wá adẹ́rìn-ín-pọ̀ṣónú ni wọ́n ẹ̀yìn wọn ní tó bá ti rẹ́rìn-ín a jẹ́ pé ìṣòro ayé rẹ ó le ju kọ́mẹ́dì àbí ọ̀rọ̀ tí àwọn ń sọ lọ́nu kó o tètè wá nǹkan ṣe sí ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ ó tó bí ọdún mélòó tí ẹ ti ń ṣe iṣẹ́ ìdẹ́rìnpòṣónú àti ká darí ètò níbi ayẹyẹ. Hmm. like ó ti di ten years nísìn tí mo ti ń ṣe kan ọdún mẹ́wàá tí mo ti ń ṣe kọ́mẹ́dì nísìn kọ́mẹ́dì ò easy àwa náà mọ̀ pé kò easy kéèyàn ní irú kàríà yìí báyìí but díẹ̀díẹ̀ kéèyàn máa lọ díẹ̀díẹ̀ in anything you are doing I do tell people that whatever you are you are into the most you do it your way and um, and you allow God to be with you ten years nísìnyí mo ti ń ṣe comedy. ọdún mẹ́wàá ah, ẹ̀yin ẹ dákun ìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ ń gbà wọn tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní dẹ́rìn pòṣónú ṣé gbogbo ìgbà tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí náà làwọn èèyàn mọ jápá sẹ́rìn tí wọ́n mọ ah. bóyín fẹ̀. àbí o téèyàn téèyàn bá téèyàn bá pààyàn lẹ́rìn èèyàn máa wo bí ọ̀dẹ̀ ni o if i if i if i climb, get to the stage and uh, tí bá gbé mic sọ̀rọ̀ báyìí téèyàn bá rẹ́rìn èmi máa ń fọ́gàn ni torí tó bá ah, rẹ́rìn ah, why you na in that place. nǹkan tẹ́ ń try láti sọ ni pé. Ah òkè tẹ́ ẹ̀ bá a gbọ́dọ̀ rẹ́rìn tipátipá. tó bá fọ́n ni o tó bá fọ́n ni o ṣàmà rẹ̀ ni. wọ́n máa rò pa ti ya wèrè ni. eré òṣò ya wèrè ni wọ́n ní ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. ẹ ọmọ ọ gbọ́dọ̀ rẹ́rìn o torí. ó dà adébíyì adébísí bìsí bíi jẹ́ ká tètè mú pápápá ká lọ sí káàgé gbogbo ẹ̀ pépèpé torí ọ̀nà pọ̀ káàgé bíi bàbá bíi àwo bàbá oníṣọ̀nà ẹ̀yìn ó ní àkòrí kan tí a fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ lé adẹ́rìn pòṣónú wọn a máa jẹ́ kí ẹ̀mí èèyàn gùn láyé hmm, adẹ́rìn pòṣónú wọn a máa jẹ́ kí ẹ̀mí èèyàn gùn láyé ẹ dákun kí lẹ rí sọ lórí àkòrí yìí ọ̀nà wo ni adẹ́rìn pòṣónú ṣe lè jẹ́ kí ẹ̀mí èèyàn gùn láyé. àwọn a máa ń pààyàn lẹ́rìn a máa ń a máa jẹ́ kí everywhere lively you know if you are a comedian you you you wherever you are you máa jẹ́ kéèyàn mọ̀ pé èèyàn wà ń bíbáyìí it's not it's not something that you wa or be àwọn artist ẹ mọ̀ àwọn artist Toba, toba, tó bá ń kọrin tó ti mu àwọn cocodine you know ẹ mọ̀ gbogbo kìíní ẹ if they've taken those kind of things before you know what you pick up bẹ́ẹ̀ what to kọrin díẹ̀ díẹ̀ so our comedian a máa ń pààyàn lẹ́rìn we must make you laugh it's something that is in us it's something that is created in us so dandan ni ó gbọ́dọ̀ rẹ́rìn. so nǹkan tẹ́yìn sọ ni pé ẹ̀yin ẹ̀ kì í mú nǹkan kẹ́yìn tó pààyàn lẹ́rìn. èmi ò kí ń mú anything o kémi mu bíi soft drink kémi lọ sórí stage kémi pààyàn lẹ́rìn that's my own thing. ọtí ẹlẹ́rìn dòdò ẹ kí máa ń wú bẹ́ẹ̀ kẹ́ ah. bóyá kẹtì ẹ̀ sáré. èmi ò ṣe àwọn gàgà comedian tó máa ṣe bíi wà wà wà máa ṣe dread káàkiri no no no no i'm a decent compare comedian so tí bá lọ síbẹ̀ kémi if you if you if you if you see my dressing or wà á ti recommend wàá ti rí kọ́mẹ́dì lọ́dọ̀ mi pé ah ó wà ń lẹ̀ bí yẹpẹ hmm. kò rá mọ̀. so mi ò kí n mọtí mi ò kí n ṣe anything kí mi lọ síbẹ̀ kí mi lọ pààyàn lẹ́rìn do my thing clean clear mm. understand. ẹ àwọn kùdìẹ̀kudiẹ o lẹ máa ń dojúkọ gbogbo ẹ̀yin adẹ́rìn pòṣónú ní àwùjọ. Hmm. ìgbà tí mo bẹ̀rẹ̀ comedy ten years back hmm, kò easy náà kí n bẹ̀rẹ̀ kàríà ọ̀hún díẹ̀díẹ̀ mi ò kí n lówó láì wọ mọ́tò mi ò kí ní one fifty naira gan mi ò kí ní mo àwọn owó díẹ̀díẹ̀ kí mọ́mì mi máa fún mi díẹ̀díẹ̀ mo máa pile up kémi fi wọ mọ́tò and eh, kémi lọ mọ́tò like in a week mo lè rí three hundred naira five hundred naira mo lè rí <laughs> so màá pile up báyìí tí bá ti like àyè mo máa ilé mi láti Ìfọ̀n mo ń gbé so tí bá ti wọ eh, hundred naira ọ̀kadà wá síta torí láti bus stop mi ó jìnnà sílé mi tí bá ti wọ hundred naira kẹ̀kẹ́ lọ sílẹ̀ wá síta màá wọ mọ́tò mo lè wọ mọ́tò hundred naira lọ sí Sango tí bá ti dé Sango báyìí àwọn ọmọọta èmi náà màmá ṣe bí ọmọọta pé àlàyé kí ló ń ṣẹlẹ̀ ọmọ ìyá mi kébí ṣàwọ. òun náà lẹ ti gbọ́ yẹn ẹni máa ga ẹsẹ̀ rẹ̀ àtìrín ìkòkò tó máa jata ìdí a àkàn fáyà gidi yóò gbóná gidigidi ni ẹ̀yin o ohun tó ń là kọjá lẹ́ni má jẹ́ kó fa ìrẹ̀wẹ̀sì sí ọkàn rẹ tẹpá mọ́ iṣẹ́ torí iṣẹ́ la fi dẹni gíga ìyá rẹ lè lówó lọ́wọ́ kí bàbá rẹ lẹ́sìn lẹ́ẹ̀kan tó o bá gbójúlé wọn ó tẹ́tàn ni mo sọ fún ọ adúgbò torí pé a pè é ẹ̀jẹ̀ wa ẹ̀ ká tara ṣàṣà pàápàá bísí bíi ká gbéra bí àgbẹ̀ tó ń rè dáró kí àlùkò wá ṣe bẹ́ẹ̀ kó gbéra kórèkósùn ká lọ sórí abala tó kàn. ẹ jẹ́ ká ṣe bó ṣe ń ṣe nílẹ̀ pápá pápápá ẹ jẹ́ ká pàdé ẹnjú olódùmarè lórí bó ṣe lọ lórí ìlera ẹ má ì tí ì gbé kúrò mẹ́.